àwọn ará ilé ẹ̀ bákan náà làwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí wọ́n ní ìlànà ẹ̀bì pátápátá títí di ọjọ́ gbẹ̀ndẹ̀m kìyàmá àtúnkìra wa káàbọ̀ pẹ̀lú kíkí àlàáfíà wípé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh ètò yìí ètò wa hadiyu nabi mana nabi wa muhammad sallallahu alayhi wa sallam òun náà lè tún dórí afẹ́fẹ́ sí ilé ẹ̀kọ́ alábàríkà ní tí wọ́n ṣe alágbèékalẹ̀ rẹ̀ ma'had umar ibn khattab ní abẹ́ àwọn bàbá wa olùdarí àti olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ náà abu abdullah ibrahim bin salih ọ̀ránìjà abẹ́lẹ́wọ̀n ọba ọba àlekíọ́lá kí ọba ṣàlékún àlàáfíà wọn nínú ọlá ńlá nínú ìdẹ̀ra ibi tí wọ́n dẹnu dúró sí ibẹ̀ náà ni wọ́n tún ti tẹ̀síwájú fún wa níbi tí wọ́n ti ń ṣàlàyé fún wa nípa fadlu ahamiyatul ibada fi hayatul muslim pé pàtàkì tí ìjọsìn pàtàkì nínú àlámọ̀rí mùsùlùmí ẹ wá jẹ́ kí a tẹ́tí wa bẹ̀lẹ̀ jẹ́ kí a fún wọn ní ọkàn wa kí a máa fi bá wọn lọ. fọ́lì ẹ̀ tẹ́fà bẹ́ẹ̀lì ṣe é. مشكورا مأجورا بسم الله بسم الله والحمد لله ولا إله إلا الله والله أكبر أقام فولون أباتي أتون صوى láti àná tó tó fi dùn ní ọba تي sì ń sọ wàá ọjọ́ yìí wá òun náà sì ni ọmọ sọ wa títí jọ tí títí di jọ tí ẹnìkọ̀ọ̀kan wa tí a kú láyé abẹ́lẹ́wọ̀n ọba náà àlékún ìmọ̀nà kọ́mọ́sá ṣe fún wa o. àmín. àlékún oríire kọ́lọ́mù bá aláà kọ́mọ́sá ṣe fún wa. àmín. ní ìtẹ̀síwájú lábẹ́ àkọlé wa èyí tá a pè ní àwọn al-ibada wa ahmiyatuha. fi hayatul muslim ìjọsìn àti pàtàkì rẹ̀ nínú igbésí ayé mùsùlùmí àwa ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ lórí àwọn nǹkan tó ṣe pé ó yẹ kí fi ń káwò nínú ìjọsìn yẹn ká sí àwa ní wàkọ̀fà tún máa lè àwọn nǹkan tó yẹ kí wò kí á dó kí a sì fi ronú sí ẹ̀kọ́ tí ìjọsìn máa mú wá fún wa. lábẹ́rẹ̀ láti sọ̀rọ̀ nípa ẹnì kò sẹ́nì kankan nínú ẹ̀sìn yìí fi ń pèrè mùsùlùmí tọ́lọ̀ wọn yọ̀ǹda fún pé tó bá ti dàsìkò kánú gbèsè ayé rẹ̀ kọ́ má mọ́ bóyá pé ẹnìyẹn súnmọ́ lọ́hùn jùlọ. eléyìí lọ́wọ́ kà fúnra wa hadith tá a pè èyí tí anabi gba látọ̀dọ̀ anabi ọ̀tọ̀dọ̀ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala nípa pé talẹ́ni fi ń jẹ́ wàlíyì ọ̀nà wo la fi ń jẹ́ wàlíyì so àti wàá kà fúnra wa débì kan a dẹ̀ ti kọ́ inú ẹ̀kọ́ ń bẹ̀ pé ìyẹn ò lè di wàlíyì gbé kó mójútó ìràn yẹn lọ ìgbà tó bá lóun fẹ́ jẹ́ ni ọlọ́run tí ò mójútó ìràn yẹn ọlọ́run ọba asán ni ní ẹ̀ bá tún wá jẹ́ ẹni tó mójútó ìràn yẹn ọlọ́run ọba ni tó bá tún fẹ́ di wòlíì tó lágbà tó nípa náà fìlà ló ṣe lọ́wọ́ mójútó abẹ́ eléyìí náà ni a wà. nínú ntí ànábì tún wá lọ́lọ́wọ́n ọba sọ onítẹ̀yìn bá tí wọ́n ń sin òun ọlọ́wọ́n ọba pẹ̀lú náfìlà lọ́pọ̀lọpọ̀ òun padà nífẹ̀ẹ́ rẹ̀ ọlọ́mọba wa nífẹ̀ẹ́ rẹ̀ tán kí ló kù tọ́lọ́hún ó ṣe olùwà ní fàyèdá àhàbàbùtòhò níjọ́ tí n bá ti wá nífẹ̀ẹ́ ẹrú kan tẹ́mi náà ti gba tiẹ̀ kóńtò sámú àhólẹ́gì yẹ́sùn màábí èmi ọlọ́wọ́n ọba ó di gbọ́rọ̀ rẹ̀ ètí fi mi lọ́rọ̀ ní mọ̀ gáìdì rẹ̀ kẹsẹ̀ o wò ní tukutu ìyẹn fún na yọọ mọ gbọrọ pẹ̀lú ntọ́lọ́run bá fẹ́ kọ́ gbọ́ ọlọ́run ó gáìdì ẹ̀ débi pé kò ní gbọ́ nǹkan ànábì lọ́lọ́run ní òun ó di ìrìnà rẹ̀ wa basarahu alladhi yubsiru bihi òun ó di ìrìnà rẹ̀ nítọ́lọ́run bá fẹ́ kọ́ ní ọmọ wò gbogbo tí ó bì ọlọ́run ní kò ní wò kò ní máa jí àwọn ìyàwó wò lórí ọ̀kadà kò ní dán wò kò ní máa jóbìnrin olóbìnrin wò fèrèsé Facebook kọ́mọ àwọn kan bẹ ọ̀daràn ọ̀daràn àgbà ni wọn ọ̀daràn àgbà ni wọ́n tó bá nù lé rí wọn ń ta ẹlẹ́ni rẹ tán àmọ́ tó bá jòkó nù rẹ ọ̀nà tí wọ́n ń dá pẹ̀lú sẹ́ẹ̀tì wọn kì í ṣe ọ̀nà tó kéré o kì í ọ̀nà tó kéré o anábì ní ọlọ́wọ́n ọba àlá ó ní òun ọlọ́wọ́n ọba ó tún di ọwọ́ rẹ̀ àlẹ́ yóò ti kò ní fọwọ́ rẹ̀ mú nǹkan aráàmù oúnjẹ aráàmù kò ní fọwọ́ rẹ̀ mú bákan náà ni ọlọ́run ló wọ́n di ẹsẹ̀ rẹ̀ wọ́n gá di ẹsẹ̀ rẹ̀ kò ní rìn lọlé àlè kò ní rìn lọlé ọtí kò ní rìn lọlé aṣẹ́wó kò ní lọ bí bí kò ní rìn lọ bí bí dájú ń ṣe bí díà bí dájú ń ṣe mọ́lúdì ànábì kò ní ṣe kíni torí pé àná ni ẹni tó bá fẹ́ nífẹ̀ẹ́ ànábì tí ó bá nífẹ̀ẹ́ ànábì tí ó fi nífẹ̀ẹ́ rẹ̀ ni pé kó rẹ̀ kó sì máa gbà wẹ̀ bánabi ṣe máa gbà á yóò sì pa yọ àmúnábì lọ́kùnkúndùn láti máa gbọ́dọ̀ sí lẹ́nu kò ní fi ẹsẹ̀ rìn lọlé bọ́ọ̀lù kọ́mọ lọ́wọ́ bọ́ọ̀lù onílọlé bọ́ọ̀lù onílọlé sinimá ọlọ́run máa gáìdì rẹ̀ òwe tó ti ń ṣèrànù kò ní rìn lọ́bẹ̀ tọ́ anábì wá nínú orí tọ́lọ́run wá sí fún èèyàn bẹ́ẹ̀ ó ní ọlọ́run wá ní mo ṣàdéhùn pé wà ń sa àlà ní làwọn ò sì yá nà ó tó bá béèrè nǹkan lọ́dọ̀ mi kí ọlọ́run mo ní ìdí báyìí ṣe nǹkan báyìí fún mi ọlọ́run ní màá fún màá fún kì í ṣe ọ̀pọ̀ ọlọ́run láṣẹ o àwọn kan bẹ tí wọ́n tutù kutù wọn láwọn wòlíì kan bẹ àwọn ẹni ọlọ́run ọba kan bẹ níbi wọ́n ní sàtíà ṣe ọlọ́run yìí jẹ́ sàtíà o èrè ìbú náà nù lára kí èèyàn mọ fọlọ́run ló kọ tí ọ̀jẹ́ nu nínú tí èèyàn fi ń ṣẹbọ sọ́lọ́run tí èèyàn fi ń di gèfèrí òun kí èèyàn fọlọ́run ló kọ tí ọ̀jẹ́ wọn ní sàtíà níbo lọ́lọ́run ti sọ̀rọ̀ ní sàtíà tọ̀ kí èèyàn ti wàá pọ̀ ọlọ́run ló kọ rẹ̀ náà nì ìjẹ́ nìkan bẹ tó tó bẹ́ẹ̀ tí ó pọ̀ ọlọ́run láṣẹ tálẹ̀ yín fẹ́ fi ti yín jọ ànábì tọ́lọ́run rán sí wa sallallahu alaihi wasallam kò pọ́lọ́n láṣẹ ọlọ́run ti fẹ́ràn rẹ̀ tó ní gbogbo ẹ̀dá nì kò tẹ́rù tí ń pọ́lọ́n láṣẹ ọlọ́run wá jẹ́ gẹ́gẹ́ bàbá yín gẹ̀ gbọ́dọ̀ pa aláṣẹ ká tó wá sọ pọ́lọ́run bá a la ọlọ́run kọ́ mọ́sà sọ wa kó ń bẹ̀ ìsẹ́ni tí ń pọ́lọ́run láṣẹ o wọn ni owó ọ̀sọ̀ pọ́lọ́run pé ọlọ́run lòun ò ní ṣe báyìí fún ọ àmọ́ mo rí i pé mo sọ fọlọ́run ọlọ́run ṣe é fún ṣe é fún ọlọ́run ìsọkúsọ ni olúwa tún wá sọ pé wala yín ní sàáàzà bí irú èèyàn báyìí bá wá mi lólùsọ́tọ́ wá sáde mi níbi àwọn aláburú pé kí n gbà wọn táwọn ìkan fẹ́ ṣe ń sùtá fẹ́ mú ni wo ṣe bọ́rọ̀ rẹ débẹ̀ kọjá pàjẹ́ ọmọ bẹ̀rù rẹ oṣù ọmọ bẹ̀rù rẹ o. Hmm. láì lọ sàṣẹ fi láì sa ayòdáfíù gbogbo àwọn nǹkan tí ò nítumọ̀ tánàbí ò fún wa tó ti pé àwọn àdó àgbélẹ̀rọ ni tó ti pé gbogbo ẹ̀ náà ni àwọn àwọn ìkọjá là ń bẹ̀ ń bẹ̀ káládó àtọ́ bá da ni kò bá da kò bá yá ká máa ṣe àmbẹ́lẹ̀ tàṣí. ahamu sàkákù aláwọ̀ yá só àmbẹ́lẹ̀ tàṣí ń bó lọ́ fi kó láwùsù méjèèjì sí ń bó lọ́ fi kò sí yìí sí tàbí fún wa. Hmm. wọ́n ní kólé àwùsù méjèèjì gbogbo ogun ló lè ṣẹ. kúrè sí o tí mo mà. gbogbo ogun ló lè ṣẹ kò dìgbà tí a bá ń tójú bọ̀ lé kò dìgbà tí a bá ń tójú bọ̀ lé kúrè sí o tí mo mà. gbogbo ogun ló lè ṣẹ. wàlláhi tàlláhi summa billahi alladhi la ilaha illa huwa wàlẹ́bí nọ́fúsí bíyẹ́dìhì tó ọba ka kùrìsí yù sí àwọn àdánwò tó fẹ́ ṣẹlẹ̀ sí ọ sọ́tà tó fẹ́ gbógun sí ọ àjẹtọ́ ranjú mọ́ tó ọka kúlẹ̀ àwùsù méjèèjì wọlé ọlọ́run bọ̀ ọ̀sẹ̀ ìwọ sọmọlọ́run débẹ̀ ni ni kùrìsí yóò fi jẹ́ fún ọ. Hmm. ọlọ́run ní tí wòlíì ẹni ọlọ́run ti ń sin ọlọ́run tó bá wá sádòun pẹ̀lú kùrìsí yù tó wá sádòun pẹ̀lú kúlẹ̀ àwùsù méjèèjì nígbà amúsà kákọ ya sùn o hmm. ọlọ́run ní láwù ìdánìnàwó ọlọ́run ní máa dáàbò bò máa ṣe kíni dáàbò bò mímì kan ò ní mì wọ́n ní mímì kan èmi sámà mímì kan ò ní ṣe kíni mímì kan èmi sámà ní mì eléyìí la fẹ́ ká gbọ́ yìí hmm. torí ẹ̀ ìwọ tó ń pèrè owó ilé tó ló ti dépò kan ó lè jọ́sìn mọ́ ó ti wà sọ́lá ọwà sọ́là dé lẹ́vù àwọn tó ga jù nínú eré ibú láyé òun ni òjò kírun mọ́ òun ni òjò ọgbà rẹ̀ mọ́ òun lójú ọmọ ìjọsán lọ́jọ́ ọmọ fúra lọ́sàn rọmọdọ́nà ọlọ́kọ́ mọ́ta sọ wà kún bẹ́. ẹ rí alimami ibn hajar nígbà tí ń sọ̀rọ̀ lórí hadisi yìí ó ní takọ̀wòlì mu'adat bẹ́yìn alùwàlẹ́ yìí wà bẹ́yìn akhar ó ní ọ̀tá ń ṣẹlẹ̀ láàrin ẹni ọlọ́run àtẹlòmíì ó ní ntọ́dí sì sọ ọ̀tá ìmọ̀ sí kíni yóò mọ̀ láàrin ẹni ọlọ́run àti kíni àtẹnudí ìsẹ́ni ọlọ́run àmì ẹni tó jẹ́ ni ọlọ́run ń nìyẹn sọ̀tá lè láàyè wàfẹ̀ láàyè ni nítorí tọ́lọ́run fi máa bá sọ̀tá ní a jà ó ti yé àmọ́ ẹni tí èsè ẹni ọlọ́run òun ń ń bá ẹni ọlọ́run sọ̀tá lítà àsóbìn ní ti torí tiwantiwa àbí nítorí àbòsí kan tó fẹ́ ṣe kọ́lọ́mùbá kọ́ gáìdì wa kúrò níbi èrò báyìí. ẹ rí bákan náà nínú tí mi àjáde sọ tí mo fẹ́ ká tún mú dání ó sọ pé ó ní wàyíbà sábàtà haza fìjà níbi lè mú àdáàt tó bá jẹ́ pé irú nǹkan báyìí ọlọ́run lè gara wa pé téèyàn bá bá wòlíì ṣọ̀tá. So ọlọ́run lòun lòun ọba jagun òun lòun ó gbòmù tẹni irú èèyàn bẹ́ẹ̀ òun lòun ọgbà kakó gbà ìwọ tó ń bá àwọn ẹni ọlọ́run ọba jà àwọn tí ń sin lọ́run àwọn olódodo ìwọ tó gbógun tì wọ́n àwọn tí wọ́n dó déédéé lórí ẹ̀rí ẹ̀sìn tí wọ́n dó ti sínú àwọn tó gbógun tì wọ́n ọlọ́run wọn bọ̀jà Ibn Hajar ní tíru ilé ìbálẹ̀ ìṣẹ̀lẹ̀ lágbègbè pé èèyàn ń bá wọn ṣọ̀tá ajẹ́pẹ́ni tí ń bá ń bá wọn ṣọ̀rẹ́ náà ní ọlọ́run náà gbà tiẹ̀ hmm. yóò máa ran irú bẹ́ẹ̀ lọ́wọ́ hmm. yóò máa kún ẹ̀rí mọ̀fòhómọ̀lì mọ̀kálàfàánù lọ́dọ̀ àwọn àfọwò ní òṣòlò ìyíwọ̀n báwọn ẹ wá já wo àwọn ẹ̀kọ́ kan tó wà lára hadisi tí a kà yìí aláàkọ́nù àwọn ẹ̀kọ́ tá a rí ẹ̀ òun ni pé tàkì kò lè ọba kìí ṣe ntọ́ wọn ntọ́ hmm. rọrùn ni ntọ́ ṣe kíni ó rọrùn ó rọrùn láti di wòlíì ọlọ́run kò sí ní tó ṣe tó fi dì í náà lọ òun nídìí kọ ẹsẹ̀ wa máa lọ ṣàìsùn ṣàìsùn ṣàìsùn kan hmm. ó wà sọ̀rọ̀ rẹ di aláàárẹ̀ ọ̀dẹ̀ ní ìkọ́mọ wa fa ọ̀pá kan tẹ́nì kan wà lọ fọ̀pá hmm. tọ́wá ọ̀pá kìíní kan láàyè láàyè lọ́la wọ́n láwọn yẹn ń ṣe ibú gan o ọ̀gá yálà tìbù yóò wá da ogbó ẹ̀rú báyìí náà kò ní nítumọ̀ ọlọ́run ọ̀ràn ànábì sí akẹ́lẹ́dẹ̀ tá a gbọ́ yé bí àròbí bí àròbí yẹn mọ́bí sábà tó kílẹ̀ lọ́lọ́run fi sọ hmm. yóò alọ́kà yálà tìbù ọ̀kà láhàwọ́là wàlá ìgbógbó ẹ̀ pátápátá ìmọ̀ràn èṣù ni o hmm. èṣù ni ń fún yín nímọ̀ràn yẹn kì í sì mọ̀ràn tọ́lọ́run torí ẹ̀ kò sí ọ̀pá kan wọ́n alẹ́ nìkan ni àwọn nǹkan ní wọ́n ti ń sin yálà tìbù bọ̀ wá ogún ọdún nìyí kéde tó bá bẹ̀rẹ̀ lónìí wọ́n kọ wọ́n kọ wọ́n kọ àdúrà rẹ̀ ńlẹ̀ òun yóò lé ní tó wọn bá yà á mú rọba kò ní kó gé ni tó bá jẹ́ pé àdúrà ọlọ́run ọba ni wọ́n yẹ kó wọ́n yẹ kó hmm. kábàjẹ́ àpé àdúrà ọlọ́run ni wọ́n yẹ kí ni hmm. wọ́n yẹ kó ní ìwà bẹ́ẹ̀ lọ́wọ́n ọba kò sẹ́nìkan tí ó dá yàn lọ́nà ànábì ọ̀daràn sábà lọ́nà hmm. àfa kan sì wá dé ní ìmọ̀ adá lọ́nà yóò ní pé àdó ààrẹ ẹnìkan ní oko àwọn kan náà ti sin bọ̀ àti pé wàhálà ìrọ ni ẹtùmọ̀ kọ́nà èṣù ni wọ́n ń lọ hmm. gbogbo ẹni tó bá ti ní wọ́n kó àdó ààrẹ ẹnìkan ní kankan nìkan ọmọ pé èṣù ni wọ́n náà ń pè èṣù ni èṣù ni máa ń rí àmọ́ lọ́wọ́n bá gbọ́dọ̀ lọ́wọ́n bá ni kò sẹ́ni kan tí ọ̀dọ̀ ọlọ́nà ọmọ lọ dàrẹ́tì ni torí ẹni pé àti di wàhálì ìrọ̀rùn ọ̀dẹ̀ níbi kan sọ̀rọ̀ ẹ̀dà àgbà kò kọ́ wa kọmọfà láàyè láàyè lọ́la one million hmm. láàrin òru kàmọ́júmọ́ ọ̀fẹ́ pààrẹ̀ ni tààrùn ṣẹ́ ìtọ́kàn nídìí kó o ṣe náà ni pé mójútó àwọn ọ̀ràn yẹn ọlọ́run jìnnà sí tọ́lọ̀ ni ọmọ ṣe ó ti yé kó nídìí ẹ̀bọ múra sí náfìlà lójú méjèèjì múra sí àwọn ọ̀ràn yẹn síwájú náfìlà mọ̀lùkì tá à ń sọ oyè báyìí. ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀ ni pé ọ̀túngbọ̀ yínú àdéhùn yìí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ń máa jẹ́ olùgbèjà fáwọn èèyàn tiẹ̀ ẹlòmíì àárẹ̀ kọlù kí mo gé àárẹ̀ ẹlòmíì ń tàbùkù káàkiri àdúgbò ni kọ̀mọ̀kóhùn ti gíní kọ̀mọ̀kóhùn ti àwọn ẹni àwọn ẹni bẹ́ẹ̀ o ó ti yé o hmm. kò sẹ́ni ọlọ́wọ́n ọba nínú oníbídíà olóríjìnà bídíà ẹ̀ ń sẹ́ni tó sàrẹ́ dé kó sínú bídíà o ń sọ o. tọ́ nínú tá a tún kọ́ nínú hadísì yìí ni pé ẹ rí i téèyàn bá fẹ́ rífẹ̀ẹ́ ọlọ́run tẹ́rú bá fẹ́ ṣe kí ni bá fẹ́ rífẹ̀ẹ́ ọlọ́run nítorí nìdí ni kó mójútó àwọn náà fílà nínú àwọn ìjọsìn kó sì pọ̀ nínú ẹ̀ dáadáa. Hmm kọ́pọ̀ nínú kí mo kéé. kọ́pọ̀ nínú nẹ́fìlà. nẹ́fìlà dáadáa ẹ̀yẹ wọ́n kàn yẹn nẹ́fìlà méjì ó dìde kí á mú léèlè rẹ májò ṣe méjì má ṣe mẹ́ta má ṣe mẹ́rin lásán mẹ́jọ jù bẹ́ẹ̀ lọ. ó ti yé hmm. gbogbo àwọn gbogbo àwọn iṣẹ́ olóore àwẹ̀ tó máa gbà àwẹ̀ monday thursday mọ́jọ já àyàmú lè gbìyànjú rẹ̀ tó ṣe ájì kan ó tún ṣe ń múra tó ṣe ń múra tó ṣe ń múra ó ti yé so kọ́ ọmọ fi tẹ̀lé ra wọn bó bá ṣe lágbára mọ́ bó bá ṣe náwó lónìí wọn tó ná bí wọn bá náwó kan lánàá ọ̀tún sọ pé ó tún ọ̀nà mi má lónìí ó ti yé ọmọ iná lọ náà ó ti yé bí àárín ìṣèjẹ́nu ó rí fi ọlọ́run láti bẹ̀ yẹn bákan náà nínú tá a tún rí kọ́ òun náà ni pé àwọn tí wọ́n jáwọn aṣíwájú wa àwọn sálàfò wa wọ́n máa ń gbìyànjú nínú ìsìn lọ́hùn-ún ọmọ sì kí mo kéré. wọ́n máa ń gbìyànjú ní òfin ọlọ́run. nítorí pé wọ́n ń ro kan kí wọ́n wà ní ipò wìláyà ipò ẹni ọlọ́run ipò kí la pé ipò ẹni ọlọ́run kankan káwọn wà ń bẹ̀ torí ẹ̀ ní wọ́n máa ń sin ọlọ́run lọ́pọ̀lọpọ̀ wọ́n máa ń sin lẹ́fíà lọ́pọ̀lọpọ̀ wọ́n máa ń jókòó ti ìbáàdà lọ́pọ̀lọpọ̀ torí ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń pera yín lẹ́lẹ́sìn lónìí ẹ̀yin lè gbìyànjú ìgbẹ́kọ̀ wá kí àwọn èèyàn tán ó ti kí ọ̀nà èèyàn tán báyìí ó dìde náà fi la sínú àsìkáàrù rọ̀lẹ́ àsìkáàrù àárọ̀ jòkókò ṣe hmm. ọ̀pọ̀lọpọ̀ yìí tẹ̀ ń pe ayé ló ń súnà lónìí náà nìyí àsìkáàrù rọ̀lẹ́ àárọ̀ yẹn ò ṣe kíni. pọ̀ mójútó. sọ ìmí ìsín máa tún ṣe náà nínú yín náà ní rí ìrìn ni kò sí pé kò ní gbà lórí ìrìn àmì ìtọ́ dájú ni pé jòkókò pọ́lọ́wọ́ bá rẹ kò fi rẹ̀spẹ̀tì rẹ̀ hmm. kò fi jẹ́ kí mo kẹ́ kò fi pọ́n lé àsìkáàrù yẹn gan wọ̀ ọ́la tẹ̀yìn irun gan lomi gan èsè àwọn ẹni síwájú ò náà sálàfù à ń pè ní Shaddad ibn Aws. wọ́n ní tó bá wọ ibi tí ó sùn tó bá wà lérí ibùsùn rẹ̀ báyìí wọ́n ní yataqallabu ala firashi yóò kàn máa yí lọ yóò máa yí bọ̀ lérí bẹ́ẹ̀dì rẹ̀ ni hmm. yóò fẹ́ yóò díjú tí òun ò ní ṣe gẹ́ni òun ò wá yóò fẹ́ sùn kò ní rọrùn yìí sùn níbi tí ìjọsìn máa láàdé wọ́n ní fayakol yóò wá sọ pé allahumma inna náírà hadhi habati minni anáwòmá. Ah, iná rí ọlọ́run tí mo gbọ́rọ̀ yẹn rẹ̀ nù kúránì tí mo sì gbọ́rọ̀ yẹn rẹ̀ nù àdìsá nábì òun ló mú oorun lọ lójú mi. ọlọ́run yá jọrọ àwọn èèyàn báyìí. fayakumu fayusọ́lì hátà yusubiha yóò wá dìde yóò máa kírun fọlọ́run yọmọ yẹn fila fìlà yọmọ yẹn náà fìlà oorun ò ní wá kò ní ṣe yọmọ yẹn náà fìlà títí tí ilé ó fi mọ nítorí pé ọbẹ̀rù náà lọ́hùn àsìkò wọn ni wọ́n fi ń wo bọ́ọ̀lù àìsùn tiẹ̀ bọ́ọ̀lù ló fi ń wò àìsùn tiẹ̀ eré tíátà ló fi ń wò hmm. àìsùn tiẹ̀ ó fi jòkó ti ó fi jòkó ló fi ń ṣe hmm. ọmọ mi máa ń ṣe tí máa ń ṣàìsàn lórí tó tu rẹ̀ bá pọ́n láàárọ̀ ẹ má rò kí tẹ̀sùbá ní ń ṣe ọ ìfi ń dáràn níwájú ọlọ́run ni o ẹlòmíì ó fi jòkó ti blue film ní lóru tiẹ̀ ẹ̀wọ̀n táwọn ẹni ọlọ́run bá ń ṣe olùwàmọ́sàjẹ́ àjọ wọn olùwàmọ́sàjẹ́ àjọ wọn ẹ à ń pẹ nìkan náà nínú àyèmọ bùnú Hamad ìkan náà àwọn àgbà afáà ni ọjọ́ ọmọ kí wọ́n Abdullahi Mubarak Abdullahi Mubarak yìí náà afáà tọ̀sẹ̀ pé tá a bá ń kà wọ́n nínú àwọn tábì tábì aka ha ha síwájú àwọn ìmọ̀ muhammadu yẹn nínú àwọn afa sẹ́ńtúrò ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kejì ni nínú islam afa nla ni tó sì nímà tó wọn ni ìdàkọ́rọ̀ àkìtà àbàrọ̀kọ́ ìkì tó bá kàtírà téèyàn fi ń sọ̀rọ̀ nípa bóun lè ó fi ọkàn yóò ṣe tí ń ka ka tí ń káyà Kùránì tọ́jú ọmọ bẹ́ẹ̀ wọ́n ní pé lẹ́ẹ̀kan náà lẹ́ẹ̀kan náà ẹ rí i pé yasiru ka annahu thawrun manihurun yóò dà gẹ́gẹ́ bíi yóò àfa yóò dà gẹ́gẹ́ bíi láti bí ẹkún tí ń sun mí nàlẹ́ bùkà yóò dà gẹ́gẹ́ bíi bíi màálù tí wọ́n ti pa kalẹ̀ tí ó lè dìde mọ́ nígbà tó bá ka ọ̀rọ̀ débi kan pé yéé bóun ti wá ṣe fẹ́ rí àti ìdẹ́pọ̀ yìí tẹ́kùn bá gbé e, lẹ́ẹ̀kan náà yóò wó lulẹ̀ àwọn èèyàn ní kò ní yóò dàbí ẹni tí ò mí mọ́ bí màálù tá a pa kalẹ̀ látara ìbẹ̀rù ọlọ́wọ́n ọba. Nu'aym ibn Hammad ó ní la yashri'u ahadun minna ala an hmm. ẹnìkan kò ní gbóyà láti lọ dọ́dọ̀ rẹ̀. Hmm ẹni tó bá lóun súnmọ́ báyìí lásìkò yẹn báyìí yóò tàrí dáhùn kó kó kó máa lọ máa lọ abdullahi ibn mubarak hmm. àfa ńlá àfa gbà àfa ńlá ọba gbọ́ àfa ńlá àfa hmm. ńlá nù àwọn eléyìí nìyí wọn ò jọ àwọn àfa àtìsín tó bá rówó tán owó yẹn náà wọn bùn náà ní kò síṣẹ́ rẹ o hmm. ó ti yé o ọgbà láti sáwọ́dí náà ní o kò tó ní fún àwọn èèyàn òun nìkan náà ní ọmọ alágabú rẹ ẹ òun nìkan náà ṣe kí ni yóò mọ ara gabu rẹ yóò tún fẹ́ yóò tún fẹ́ yóò fẹ́ sọ rẹ bí nǹkan mi látara rẹ hmm. kí ló dé tọjá àwọn èèyàn gbádùn látara rẹ hmm. ẹgbẹ opportunity ni wọn náà rí wọn lásì gan tó fẹ́ kó bá àwọn èèyàn gan ó tún fẹ́ fi sọlá hmm. ó tún fẹ́ kó máa lásì gan kí ni ó fẹ́ fi sọlá yóò tún fi sọmọ lásì yóò tún máa fi máa fi jẹ gàba lérí àwọn èèyàn kó máa fi control wọn ọlọ́kọ̀ máa sàsọ wa mẹ́ ìlú àwọn àfẹ́ eléyìí wọ́n máa ń fún àwọn àfáà lówó wọ́n tún máa ń náwó fáwọn àfáà ni Abdullahi bin Mubarak tún máa ń náwó fáwọn àfáà ni lókòtò kí wọ́n lè bá aríṣẹ́ ọlọ́run sí ọtí ìgbà náà nílẹ̀ ìṣòbùnà sáàdì náà máa ṣe ní màá náwó fúnra àmọ́ màálìkì wọn ọ̀rẹ́ ni wọ́n mm. àfáà ni wọ́n àfáà aládìsí la méjèèjì ló tún náwó fún wọn irú àwọn àfáà yìí òǹlàfẹ́ àjọ tàkàmágbókọ lẹ́rí yẹn hara hara kò ń súnà ń súnà ni wá owó wa ń bẹ lọ́wọ́ yẹn wá ẹ̀dísápò ẹ̀ lè fi tọ́jú àwọn èèyàn ẹ lè fi sàánú àwọn onídáwà àfi tẹ́bà fi jọba lérí rẹ̀ tẹ́ fi máa kọ̀ntró hmm. tẹ́ di tẹ́ di kíni ẹrú lábẹ́ yín èyí tó bá ti lè kọ̀ntró ẹ̀ ní ẹ̀ ní tọ́jú ẹ̀ hmm. ẹ̀ ṣẹ̀ra yín ni o ẹni kí mo gẹ́ ẹ̀ ṣẹ̀ra yín ni o kọ́lọ̀mbà kọ́mọ́sà sọ wa kó ń bẹ̀ ẹ̀ rí torí àsìkò tó ti lọ màá fẹ́ wo pé kí n dákẹ́ níbi tí mo dé yìí àbí kí n fẹ́ ní Tamim bùnà Aus Tamim àmọ́ Aus ń tiẹ̀ wọ́n lọ́wọ́ ní tó bá dìde lóru tó fẹ́ kírun àyà kan péré ní ọmọ arámánu hmm. nítorí ti ń bà hmm. torí ẹ̀rù àyà yẹn ti ṣe ni ti ń bà ẹni kí láyà náà yóò mọ arámánu tí ló fi má tí ló má yóò mọ sọ pé kí ni ọlọ́run bá láàánú pé ham asiba lẹ́rìí nàfṣàràwọ̀ sẹ́yìí ọlọ́run bá láàánú sọ pé ǹjẹ́ wọ́n ń rò ni. má mi jà tó dásìkò ti lọ. ọ̀rọ̀ ní ǹjẹ́ ǹjẹ́ wọ́n ń rò ni àwọn tó ṣe pé wọ́n ṣiṣẹ́ burúkú àwọn ọ̀mùtí àwọn òkùrọ́ àwọn oníbídíà àwọn tí wọ́n fi bídíà jẹun àwọn oníjàmbá àwọn oníkèéta àwọn tí wọ́n ń jẹ níjẹ ìbàjẹ́ ọlọ́run ní sí wọ́n ń rò ní pé anàjà alàhùn. kàlàbìnà àmàlù wà ẹ̀mílù sọ̀rì ṣáàtì sọ́wọ́. wọ́n rò pé a lè ṣe wọ́n gẹ́gẹ́ bí àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́n ọba gbọ́ ni. àtàwọn tó ṣe pé wọ́n gbọ́ lọ́wọ́n gbọ́ tán ni wọ́n tó ń ṣiṣẹ́ rẹ láyé wọ́n rò pé a lè ṣe wọ́n ní dọ́gbadọ́gba láyé àti lálẹ́kì àmọ́ ni ọlọ́run lè yín. ọlọ́run nídàájọ́ àpọ́nlé kankan ní ọba yín láyé àpọ́nlé kò sì ní bá yín láyé kìámà ọlọ́run àbíọ́ àti tóbi rẹ̀ àfi bíọ́ eléyìí tá a gbọ́ yín náà mọ́sábà lò ní kan náà sùn wọn sẹ́ẹ̀rí wọn máa fi báríkà sí ọlọ́run nígbà yọnu sí wa ká tó kú o gba àbọ̀ wa ọlọ́run o ọlájú kan sọ ọlọ́run ọba ọlá wa sallallahu ala nabiyyina muhammad wa ala ali wa sahbihi wa lena ajma'in. alhamdulillahi rabbil alamin àtúndà ọpẹ́ fún ọlọ́run ọba ọba tó ti ní o tún ṣe ojú wa. tọ́ òun náà ni gbogbo wa ti gbọ́yàn àṣeyàn a máa di wàlíì ààrẹ kí ń gbọ́wọ́ nítorí ń pàṣẹ di wàlíì allahu akbar báwo ni islam ṣe dùn tó adúpẹ́ fún ọlọ́run ọba lórí eléyìí àwọn bàbá wa tọ́tún bá wa sọ̀rọ̀ tán ní gbígbọ́n àlàáfíà ara kan náà bá a ṣe fún ọjọ́ báyìí lọ fún gbogbo àwọn tá a bá fẹ́ máa ràn ètò wa lọ́wọ́ àbáwata níbèrè kan tàbí kejì tó rọ wa lójú nípa àlámọ̀rí ẹ̀sìn wa ẹ jẹ́ kí a kọ fóònù nọ́mbà yìí kalẹ̀ kí a béèrè níbẹ̀ gbogbo nǹkan tá a bá ń béèrè níbẹ̀ lágbára ọlọ́run gbogbo ẹ̀ ni wọ́n máa dá wa lọ zero eight zero three two four eight zero six one five lẹ́ẹ̀ka sí zero eight zero three two four eight zero six one five gbogbo àwọn tó ní ẹ̀ka ẹ má jẹ́ àgbàgbé ẹ̀ka wa tí ó mójútó zaka àti sọ́dákọ̀ fún ìwọ tó fẹ́ yọ zaka àbí ìwọ tó já sí ń pèsè ẹ̀fẹ́ ṣe sọ́dákọ̀ ní fẹ́ ṣe sàárà ẹ jẹ́ káwa náà kà kan tán báyìí kalẹ̀ gbogbo nǹkan tá a bá ti ń béèrè níbẹ̀ ká bá tún fi síbẹ̀ ẹ ká máa indicate síbẹ̀ pé nǹkan báyìí la fẹ́ kí ẹ yìí ṣe gbogbo ẹ̀ ní máa bá a ti ṣe pátápátá zero six nine zero four five six three two four lẹ́ẹ̀kan sí zero six nine zero four five six three two four mahad umar zakat and sadaqa wọn lè àkáǹtì nàìjíríà náà gtb òní báǹkì náà adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń rètò wa lọ́wọ́ pátápátá iná ò ní tọ́wọ́ yín gbogbo bí fẹ́ẹ́ ti mú ọlọ́run ní jẹ́ kí àpò náà gbẹ ó tún di ní ìgbà míì tá tún máa pàdé ètò yìí lákọ̀tún èmi ọmọ ìyá yín ridwan abdul Fatah. òun ló ń dágbére fún yín wípé asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu àǹfààní láti ṣí sílẹ̀ fún gbogbo akẹ́kọ̀ọ́ mùsùlùmí gbogbo òbí àtàlágbàtọ́ ẹ máa yọ̀ ní iléeṣẹ́ Umaru bolo Khattab àǹfààní ìdánilẹ́kọ̀ọ́ ìdádí sànàwí àti ìtìdáyí iléeṣẹ́ ń bẹ láàárọ̀ láago mẹ́jọ sáago kọ̀ọ̀sán ìrọ̀lẹ́ àti lálẹ́ ní gbogbo àárín ọ̀sẹ̀ àti òpin ọ̀sẹ̀ bákan náà ni ìdánilẹ́kọ̀ọ́ tutorial class O level program eléyìí tó máa wáyé ní gbogbo aago méjì ọ̀sán sáago mẹ́rin láàárín ọ̀sẹ̀ àti lópin ọ̀sẹ̀ ni o kọ́kọ́ ń bá rí rẹ̀ emba east ìyẹn National Board for Arabic and Islamic Studies ẹ ó jòkó ṣe ẹ̀gzáàmù rẹ̀ lọ́dọ̀ wa tí ó sì fi rìsọ́ọ̀tì rẹ̀ ṣe èyíkéyìí courses tó bá wù yín ní gbogbo yunifásitì lórílẹ̀‐èdè wa nàìjíríà àbí any islamic university all over the world láì gbàgbé ẹ̀ka wa madu umaru zakat and sadako foundation níbi tí a ti ń fi ìbẹ̀rù ọlọ́run gba zaka àti sadako tá a sì fi ìbẹ̀rù ọlọ́run pè fáwọn tó nílò rẹ̀ gbogbo òbí àti alágbàtọ́ èyí náà wá ṣe àmúlò àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí o báwọn ọmọ yín bá ti ń jáde léèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí àwọn náà sì kéwú kàwé pẹ̀lú ìrọ̀rùn fún àlàyé ẹ máa bọ̀ wá sí ten ayégún street orílẹ̀-èdè ọ̀hún ìpínlẹ̀ èkó tàbí kẹ́ ẹ pé oh eight oh three two four eight oh six one five oh eight oh three two four eight oh six one five. Máàdù Umaru Bọ́lọ́kọ́tà kẹ́wú kò sì kàwé pẹ̀lú ìrọ̀rùn.